nam mo ti fẹ́ máa ka ìbéèrè ya sheik wọ́n kí n síbí wọ́n ní asalamu alaykum ya sheik may Allah may Almighty Allah reward you abundantly my question goes like this okay wọ́n ní nǹkan tí wọ́n ń béèrè gangan náà ni pé wọ́n ní kí ló fà á tó ṣe wípé àwọn táwọn jẹ́ obìnrin nígbà tó kù bá kú àwọn àwẹ̀ àwọn akírun sí lára ṣùgbọ́n wọn kì í jẹ́ kí àwọn dé iṣẹ́ láti lọ sí. الحمد لله wasalaamu ala على رسول الله. أنا أبو محمد صلى الله عليه وسلم. أنا بني أفي وفي bẹ́ẹ̀ pé ojúṣe obìnrin lórí òkú òní kó bá wa dé lẹ́bù afẹ́ kírun sí lára <clears throat> obìnrin ó bá wa kírun sí òkú lára àmọ́ tó bá ti ń lọ bí tẹ́ kò síṣẹ́ tó bẹ̀rẹ̀ lọ rí sí ń bẹ̀ mọ́ kò sí kí ni gan mọ́ a ní ti obìnrin mọ́ kí ló fà á ó ní pé iṣẹ́ tó kù tábẹ́ lọ ṣe nítẹ́ ó ní pé a fẹ́ gbé òkú ọkùnrin ni ó gbé ìsìláàmù orúbìnrin lọ́lẹ̀ tí ò ní lè gbé ọkùnrin ni kó gbé iṣẹ́ tó kúkú mẹ́ a fẹ́ gbẹ́ sàárè ṣùgbọ́n gbẹ́ sàárè ọkùnrin ni yóò gbẹ a fẹ́ gbé òkú látòrí òkè wọ inú ilẹ̀ ọkùnrin náà ni yóò ṣe ṣe gbogbo orú eléyìí so in the first place common sense táwọn yẹn mọ́rò pàwọn ọ̀rẹ́ fi sọ̀rọ̀ ẹ ẹja apply rẹ̀ yìí náà common sense gẹ́sọ fún akóbìnrin ò ní jẹ́ mẹ́ albayanu ada tí gbogbo tó kù lẹ́yìn islamically làwọn yìí o àṣọ ìtẹ́ yẹn jẹ́jẹ́ wá débẹ̀ tẹ́lọ̀ dé bẹ̀rẹ̀ rọ̀bọ̀ rebe tọ́lọ́mọ bò náà so yóò jẹ́ sí kò wọ́pọ̀ bá kò sí nǹkan tó bèrè gẹ́lọ kódà okú obìnrin ẹgbẹ́ rẹ̀ ọkùnrin ni ó gbé wọnú sàárè májẹ̀mú tó kàn dé ó ní pé ọkùnrin tí ó bá gbé òkú obìnrin bóyá yóò gbé dé tẹ́ni àbúṣàfẹ́ gbé wọnú mọ́júmọ́ ọjọ́ náà àbí lọ́jọ́ náà tẹ̀bí ó lè jẹ́ pé láàárọ̀ ló ṣe kó kúkú lọ́sàn tọ̀ bóyá mọ́júmọ́ ni o bóyá lọ́sàn ọjọ́ kan sí gbàrà bọ́ láyé sọ Yorùbá ẹ̀ sá káyà láti di alẹ́ àná láti mọ́ gírìbì àná ṣé mọ́jú náà ni di àsìkò tó wọ̀nyẹn bá fẹ́ sin òkú kò gbọ́dọ̀ jẹ́ pé òun àtìyàwó rẹ̀ ní nǹkan pọ̀ májẹ̀mú lànàbì fún àwọn tó fẹ́ gbé òkú Fatima àbí Zainab Fatima yàn nàbì ló Zainab radiyallahu ta'ala anha àti sàhábàtì ajma'in so ìdí rẹ̀ ló fi jẹ́ sí pé obìnrin ò níṣẹ́ tó fẹ́ ṣe then anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábì wá ṣẹ́bi ilé àwọn obìnrin tí ń bá lọ rí ń bẹ ìtẹ́wò àwọn àfáà ṣàgbéyẹ̀wò rẹ̀ pé ṣé ẹnu pọ́kàn lọ lásán àbí bíbẹ̀ òwò wọ́n ní zawarot lànàbì lò kó túmọ̀ sí pé ẹni tó bá máa ń lọ bẹ̀ ọ́fúnlì tó máa ń lọ gan pọ́n lànàbì ṣẹ́bi ilé pé because níjọ́ tá ànàbì jáde ńlé lóru tí ó jáde kẹ́lẹ́kẹ́lẹ́

ó lọ ṣàdúrà fáwọn tí mẹ́mẹ́ anábì yíjú padà báyìí ó kàn rẹ̀ nínú tí lọ́wájú rẹ̀ ní àtàrí anábì múra ní òun náà múra ní anábì múra ní ìgbà tí ó di àìsà rẹ̀ kí ló dé ah, ah, nígbà tá a fi àmọ́ bí tí ìbírí ìlú so kí la fẹ́ mú bẹ̀ ni pé àwọn àlùfáà ní níbẹ̀ yẹn ìtẹ́ pé ká ní ordinary pé yẹn kàn débẹ̀ ni a ó ká náà kọ́mẹ́ǹtì lórí lílọ́tẹ́ so ò kọ́mẹ́ǹtì lórí dídébẹ̀ ó kàn kọ́mẹ́ǹtì lórí pé èwo làbùrọ̀ máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀lé mi ẹ̀yìn bá wá fẹ́yàwó mi ẹnìkan lè ló lè dé mi ànábì lọ́wọ́ ni ànábì ò sọ yín o yorùbá fi gbé yín wọlé. wọ́n ní ṣé is it allowed fún àwọn obìnrin àbí ọkùnrin láti lo cream tó bá ní alcohol bóyá ìtí wọ́n fẹ́ fi parun àbí ìtí wọ́n fẹ́ fi para. Ah, alhamdulillah àwọn alfa wọ́n discọ́sì ọ̀rọ̀ yìí púpọ̀ ah, wọ́n wá máa ń wò pé tí alcohol tí ó bá wà ńbẹ̀ ní tẹ́ mọ́ sábà fi ń ṣe ni kí wọ́n fi ń preserve ẹni ìpè tó bá ti jẹ́ sí percentage ẹ̀ ah, ó jẹ́ ní tó ṣe pé ànímọ̀ pó wà ńbẹ̀ gan ìyẹn nípa àní fílẹ̀ àní gbóòrùn pọ̀ tí ń bẹ́ẹ̀ àní gbóòrùn pé ó ẹ̀ wà ńbẹ̀ gan ìpèsè tí ó dẹ̀ ṣe pa afẹ́ mú wọ́n ní kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ kan náà náà àfáà tó ṣe ní Muhammad ibn Salih al-Uthaymin bákan náà al-Majma' al-Fiqhi àwọn náà sọrú ọ̀rọ̀ yìí náà àwọn afi májẹ̀mú sí àwọn apadà mú ọ̀rọ̀ kan wá bí ó Sheikh Uthaymin mú májẹ̀mú kan wá àwọn ní irú ìpara bẹ́ẹ̀ àbí ẹni ṣe ń bẹ́ẹ̀ tí a fẹ́ fi ọtí pìsáàbù ẹ̀ kò gbọ́dọ̀ ni ó ṣe táwọn kèfèrí bá ṣe àwa ìsìláàmù ti ní àjìnà sọ́tí àwọn àlùfáà ní alimọ́júmọ́lù fi kí wá fi kíní kan fún pé tá a bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pààrọ̀ alternative tí alternative bá ti wà kí láti máa lo ọtí sí ó dàbí ọ̀rọ̀ hand sanitizer ni tábà ti lọ́ta alternative tí ò níjọ́ ìtò ní alcohol ká lo tó jọ́ta ní bọ́ọ̀sì ìpìlẹ̀ ní pé ká jìnà sí ọtí Allahu a'lam tó yá sí. wọ́n ní ẹni tí ó fẹ́ fẹ́ obìnrin tó sì jẹ́ pé obìnrin yìí bàbá tó bí kò ṣe ákídò wípé bàbá yìí ti wá kú èèyàn kan wá fẹ́ fẹ́ irú obìnrin yìí wípé ta ni ó dúró gẹ́gẹ́ bí wàlíyìí fún obìnrin yẹn kan tó bí naam. wọ́n ní bàbá rẹ̀ fún ìyá lóyún ní ọ̀nà zina pétọ̀ irú obìnrin yẹn náà ti wá dàgbọ́ fẹ́ lọlé ọkọ ta ni ó jẹ́ wàlíyìí rẹ̀ ẹni tó bá jẹ́ tó bá tún next sí bàbá rẹ̀ yẹn náà ni tó gbé tí bàbá yẹn bá ń wà láyé òun náà ni ó ṣe wà líyò kẹ́ ní máa rà lóòótọ́ ẹni tá a bá jọ fún rẹ ni lóyún láì ṣọ̀nà zìnà ọmọ yẹn táàbí ọ̀nà omi ìyá láàfi pé kìí ṣe bàbá a máa fà á jù kankan pé tí ó bá ìtẹ́lẹ́hàkọ̀ rẹ̀ tí ọkọ bá kílèmù pọ̀ mọ́ òun náà ni àádùn dájọ́ pé ọmọ rẹ̀ ni yóò dẹ̀ mọ́ sí gbogbo ẹ̀tọ́ tẹ́ because biologically òun ní bàbá rẹ̀ toró sá lò ó fún ìyá lóyún pé ṣùgbọ́n ṣẹ̀ríà ni kò gbà sọ́wọ́n àbá tí wọ́n ti kí nìkan débì kan pé tá bá padà sí jàhílíyà náà àwọn sọ̀hábá tí wọ́n ti bímọ kan tó dé inú ìsìlámù pé wọ́n ṣe ákúrú nìkan náà ṣe ákúrú nìkan ìjọ náà so nìkan ìwọ̀n nìkan ìdí ò lọ náà ni sọ́wọ́n àfáà mi gbìyàn náà yẹ̀wò àmọ́ èyí tí ó súnmọ́ jù ó ní pé ká má jẹ́ kí ọ̀nà tá a fi mọ bímọ kójọ́ náà tá a tẹ̀ ní so igi àmọ́ wallahu alam ibi tí sheikh islam tèmi rahim allah sheikh islam ibn qayyim jawzi alayhi rahmatullah tí wọ́n dúró lórí ọ̀rọ̀ yìí ibẹ̀ náà lọ́nà ní kí mọ̀ tèmi náà mọ̀ ìpè tí wọ́n sọ pé tó bá ìtẹ̀lẹ̀ akọ rẹ̀ tó bá kílèmù ẹ̀ ní ọmọ òun ọmọ rẹ̀ náà ni yóò máa jẹ ọláwà. wọ́n ní kí akéde fún wa nípa account number tí a máa sanwó sí bánà tó wà lẹ́yìn yìí ó wà ń bẹ̀ so bákan náà wọ́n ní kí a jọ kí a tètè máa san àwọn owó yìí now question ẹni yìí wọ́n ní ṣé àdádálẹ̀ ni nígbà tí wọ́n bá ṣe dual táwa ṣe àmì káfíń kankan sí bíi ami yàrá bílà alamin ami ya Allah. Allahu alam ká sọ pé àmín ya Allah àbí Allahumma àmín àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tí Ọlọ́run ní kójú mi sì tún pa ẹ̀ onípa ara àwọn àfáà tí wọ́n ní látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àmì sangiliti là máa ń gbọ́ àmì sangiliti ẹnu wọn bá ń tọ́lọ̀ wá ní kójú mi tó nù so kìí ṣe mas'ala tí ojú mi ti tó nǹkan tó pọ̀ nípa ẹ̀ torí ẹ̀ bá tójú yẹn bá sì tó nǹkan yọ kan má fi sọ̀rọ̀ torí pé ó ṣeé ṣe kárí tí àwọn onímọ̀ míì tí wọ́n sọ àmọ́ níwọ̀nba bí tí mo sì jòkó sílé ní ní tí mo sì rí níwọ̀nba tí àwọn àlùfáà ti lálàyé ó ní oníkíni ńlámà anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní wà ìdá amman al-imam fa aminu níbi wọ́n sì ní pé fàìdà qala ghayr al-maghdubi alayhim wala ddallin fàkúlù àmín ó yẹ pé lórí ìrún nìyíò àmọ́ gbogbo táwọn àfáà ti mú ọ̀rọ̀ amínà náà ni sọ́sáwá lè fi amínà ya allah àbí allahumma amin ìyẹn wò pé a pé ọlọ́run náà ni ṣùgbọ́n wallahu alam ibi tí mọ̀ mi mọ̀ ni a sì sọ́bà yìí náà àjọba bá rẹ̀ ń tọ́lọ̀ bá ní kó túrí nǹkan mi ẹ̀dá kan bí sàwádà láǹfààní wallahu alam Jazakallah khair. Wọ́n ní information ẹ̀kan yẹn pé kò kún tó. Nǹkan tí wọ́n sọ, òun náà ni pé wọ́n fẹ́ máa gba fíṣẹ̀bìlì láì báyìí. Pàápàá jùlọ àwọn tí a invite wa. So wọ́n máa máa gbé nylon yẹn wá. Now, ẹni sọ wípé ẹjọ́ ṣé èèyàn lè so tírà mọ́ ẹnu ọ̀nà iyàrá ẹ̀ àbí kéèyàn so mọ́ra àbí mọ́tò. ọlọ́run sọ wá ń bẹ àgbákò ni o ọlọ́run sọ wá ń bẹ kílà pé àgbákò ni ẹ mọ́jà àdédìẹ à ń so tíra à ń so àsokọ́ à ń so àsorọ̀ ẹja jìnnà sí lóòótọ́ a rí àwọn míì nú àwọn àlùfáà tí wọ́n ní àká ní hàn tá wá wé oní tí ó ju aya alukurani lọ àbí ẹnu pé orúkọ ọlọ́run ni ara àwọn kan nú àwọn àlùfáà tí wọ́n fẹ́ fojú pé ẹ̀bẹ̀ wò ó.

so ká jìnà sí wallahu a'lam. question ilé wọ́n ní ọlọ́run bá sọ nínú alukur'an wípé àwọn tí wọ́n bá wọ àlùjànnà wọ́n àwọn nǹkan tójú òrírí títí ò gbọ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bọ́lọ́run bá ṣe sọ ẹni wá sọ wípé ọlọ́run kùránì dẹ̀ sọ wípé ànábìwá Adam àti àwa wípé inú àlùjànnà ni wọ́n wà wọ́n wá ní báwo la ṣe fẹ́ reconcile ọ̀rọ̀ méjèèjì ọlọ́mọ́sà fún wa ní àgọ́ ọ̀rọ̀ rẹ̀ alára àwọn nǹkan tí àwọn ọ̀tá wa nínú Islam tí wọ́n máa ń sábà mú wá ní ọ̀rọ̀ yìí náà wá tí wọ́n sì máa ń fẹ́ ka kún àwọn tànà àkùdọ́ tó alukur'an tí bóyá alukur'an ṣe àtakò ara wọn. tábà padà sínú tafsir alukur'an al-azim tètè al-Hafiz ibn Kathir alayhi rahmatullah wọ́n discourse ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n débi ọ̀rọ̀ Adam àti ìyá Hawa wọ́n ní àlìjẹ́ náà tíjọ́ náà tí wọ́n wà tí wọ́n ń jẹ èso tí wọ́n ń jẹ ìgbádùn bẹ̀ pé ó yàtọ̀ sí àlìjẹ́nà tá a padà wọ̀ àlìjẹ́nà yìí tọ́lọ́wọ́n bá padà ń sọ pé àlè ìtì ń bẹ́mẹ̀ etí ò gbọ́ rí ojú òrírí ọkàn òrórí tàbí náà padà sí. wọ́n sọ̀rọ̀ òdì sí ọlọ́run ó wá jẹ́ ìbànújẹ́ fún mi ṣé ó yẹ kí a máa sọ̀rọ̀ ìbànújẹ́ tí a bá sún kan sí ọlọ́run abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó bá wá ṣe àforíjì fún ẹni náà nǹkan méjì máa ń fa kéèyàn sì sọ àdánwò máa ń fa ìdùnnú náà ó sì wọ́n sí kíni ó máa ń fa rabbana la tu'akhidhna in nasina aw akhta'na tó bá ṣe kéèyàn sì sọ ni kéèyàn tọrọ àforíjì lásìkò ànábì wa Muhammad ànábì sọ ìtàn ọkùnrin kan nínú àwọn tó ti wá síwájú ó lọ́kùnrin yìí ń ṣe ìrìn àjò ó ti wá kó gbogbo tí ó jẹ tí ó mú sórí ìrànkúnmí ó ti dénú gbó kan rẹ̀ ó bá rẹ̀ ó wá rí kóńkàn ọ̀rọ̀ abọ́sábẹ́ gí kí òun sinmi tó bá sinmi ìgbà tí ó lajú tó tó ń gbé lọ tí ó lajú báyìí àti ìrànkúnmí àti oúnjẹ àti tí ó bá rí gbogbo ẹ̀ mọ́ á agbárí rẹ̀ fò lọ ní ó wá wá wá wá wá fáìmọye ọjọ́ kò rí ó bá tún débì kan ó bá tún jòkó lẹ̀ ó bá tún gbàgbé sùn lọ.

akọ̀tọ́á min shiddatil farah anábì ní ọkùnrin yìí sì sọ látara pé inú rẹ̀ dùn jù so ìdùnnú àdùnjù ìbànújẹ́ tó bá pọ̀ jù náà ìmọ̀ mú ní sísọ so àwọn èèyàn tó bá wà ní sọ̀rọ̀ ndé àwọn ẹni bẹ́ẹ̀ nìkan ìdìmọ̀ fún ọlákejì à ẹ mọ́ sísọ sí ọlọ́run ah, ọlọ́run ṣáṣà ni wọn ọlọ́wọ́ àlọ́ àkáwá ah, yẹn nǹkan kan àwọn èèyàn kan wá ń àwọn èèyàn kan bẹ àwọn ṣe fi gbókùn jákujàkú báwọn ni wọ́n ṣe ṣe kí ni ìkan ma ni ọlọ́ntàn yìí ni àrùgbálùkọ̀ wa múná ara ni ọlọ́ntàn yìí ni ọlọ́run ti wá òtàn àwa àwọn ti ọtọ́ ń lò àwọn náà ṣe kí àwọn náà ń tàn ọlọ́run tàn wa èmi àwọn ilé wọn bí ìlàrí kan náà àwọn ọlọ́run dà àwọn ọ̀rọ̀ tẹ́ gbọ́ Yorùbá yìí náà láti mú gbogbo ọ̀rọ̀ kan báyìí ń ọlọ́wọ́ àlọ́ wọ́n ní ní oṣù tí ó kọjá ẹ sọ wípé ká má má sọ pé fi sabilillahi wa rasuli wọ́n wá ní pé ó dẹ̀ nínú hadith nípa ìjírá tí ànábì sallallahu alaihi wasallam tó sọ wípé ẹni tó bá ṣe ìjírá tiẹ̀ nítorí ti ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. alhamdulillah ṣé mo tún ṣẹlẹ̀ èèyàn kan padà wá bá mi lórí àwọn live program tá a máa ń ṣe lórí social media wọ́n wá sọ kínní ipe ọlọ́ṣẹ́ wà sí nìkan fine mi ò dì láì pé mo sọ níjọ́ náà náà mo wá ní ah mo ní wọ̀tí mi ìmọ̀ bí mo ti sọ mi ìmọ̀ kéyìí ìgbà níjọ́ náà ọ̀la ṣùgbọ́n ìwà sọ ìlú mi wá dùn ẹni ọ̀hún kò wá padà pè mí mọ́ ní àtìgbà náà torí kí nígbà tí mo padà sọ fún pé sọ ọmọ níyàtòlá àmọ́ níyàtòlá àmúlélàwó ó sá dàrú mọ́ ní ọwọ́ àmọ́ tí wọ́n mú wá ń jọ náà tẹ́mi ọ̀hún mú wá ó náà lẹ́sọ̀ hijira pé ila Allah wa rasuli fa hijratuhu ila Allah ipe ń bá ṣe hijira nítorí tọ́lọ́ ame. iná ọmọdé nítorí tọ́lọ́ àti ìlàṣì ló a rí famanka na ti hijratuhu ta'atan lillahi wa rasuli fa a ta'a lillahi wa rasuli ìtumọ̀ rẹ̀ ẹni bá ṣe hijira tiẹ̀ ipò fi ń tẹ̀lé àṣẹ ànábì ìtumọ̀ rẹ̀ nu ọ̀yà àbí òye ìyí ò ní níyàtò làmàlì àníyàn tá àfi mọ́ ti ṣẹ́nu àníyàn pé ń ká ń ṣe a fi tẹ̀lé àṣẹ ọlọ́run àníyàn tá àfi mọ́ ti ṣẹ́nu tọ̀ níyàtò lè mà àmú nílàwú ó ní pé iṣẹ́ ikhlas olúwa wọn sọ umiru إلا ليعبدوا الله مخلصين له الدين so títí màmá kánẹ́tì ìjírọ́tù tọ́ àní sọ ìjírá tàbí tẹ̀lé tọ́lọ́run àti títí tànàbì so gọ́lọ̀ mọ́sá sànú akó fún wa ní àgbẹ̀yẹ ọ̀rọ̀ rẹ̀ so ká tó emphasize ẹ̀ dáadáa gbogbo ṣe ládá tí èèyàn bá ń ṣe kò gbọ́dọ̀ jẹ́ lillahi wa rasulihi o títa ló gbọ́dọ̀ jẹ́ ní ṣe o àhàlì láyé wàdà ọlọ́run nìkan ni àmọ́ gbogbo ṣẹ́tà àbá ṣe ó gbọ́dọ̀ jẹ́ tọ́ àtàn lillahi wa rasuli ìyẹn ni pé àáfí ń tẹ̀ láṣẹ ọlọ́run àti àṣẹ ànábì torí olúwarí àti ọlọ́ha wa àti ọ̀rọ̀sùn ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ láànábì àmọ́ tá a bá wá ṣiṣẹ́ Allah ọlọ́mọṣá sànù wa ọlọ́wà. ìzọ́kùnlọ́ nam ẹyọ kan tẹ̀ ní. nam síwájú kí a tó ka question ẹyọ kan tó kù wọ́n ní kí a jọ àwọn béèrè kan wà tó ṣe wípé a ń kọ́ wá síwájú tó lè dá nǹkan rú nígbà tí a bá kà ẹ jọ àwọn ètò wa ó sì máa débẹ̀ pàápàá jùlọ nǹkan tí a ṣe gbé ètò ìkàlẹ̀ náà ní lori tawhid so inshallah oṣù tí o ń bọ̀ àwọn àfáwà tí wọ́n wá àwọn náà ni sheikh omordin yunus so ọ̀rọ̀ tawhid náà ni wọ́n bá wa sọ so gbogbo àwọn question yẹn lórí ẹgbẹ́ kan kan kan so wọ́n á ṣàlàyé ẹ̀ tí tawhid bá débì kan a níbi láti máa béèrè àwọn question yẹn mọ́ nam àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ báwọn sheikh ṣe sọ nam so wọ́n dẹ̀ tún jẹ́ kí a sọ fún ọ ní kí a sọ fúnra wa wípé àwọn tí wọn ò tí gbọ́ kí wọ́n ka question wọn torí àsìkò ni inshallah a máa fún wọn ní preference tó bá di oṣù tí ó ń bọ̀ na question tí a sì ṣe lọ lónìí wọ́n ní èèyàn tó ṣe wípé ó mu sìgá mu gbó tí ó tún mu ọtí ẹni yìí kò kí ń fi irun ṣeré ẹni wá bèrè wípé irú ẹni bẹ́ẹ̀ ṣé iná ni ó wọ̀ ní àbí àlùjọ náà. Ah, ẹ má bínú wá àsìta pàtẹ yìí ọmọ náà tọ́ ọmọ àlìján làwá ju òun ni <laughs> àbá wá sọ <laughs> èwo ló tó àjì ìdí òtọ́ kí èèyàn kan mọ́ béèrè ta ni ó wọ lọ́wọ́ wa àmọ́ béèrè ìdájọ́ Islam so tí ìdájọ́ ni tó bá pọ́lọ́ wa láwọn tí ó bá ṣe ó wọ náà á lọ ní ẹni tó bá àmọ́ ṣé wọ́ tó ń ṣe tó wọ náà yíwò káwa ọlọ́run ọmọ òun náà wà ní yíwò káwa ó sọ òdodo ní tàfà ẹni tí mo gbó tí mo sìgá sí sì mọ́ kírun pẹ́sẹ́ àlìjẹ́ náà ni ó wà bí náà ẹnu ẹnìkan kan ò gbà oyè báyìí àmọ́ ń dẹ́sẹ̀ ó sì tún tẹ̀lé tọlọ́run tó bá wu ọlọ́run tó bá wu nu ọlá rẹ̀ ó lè wo ti dáadáa rẹ̀ yẹn kó gbójú kò ń bí i tó bá sì wọ ọlọ́run ọlọ́run àtún ní àpọ̀ ah, tí wá lọ́run sì ní tó ọ̀tún wa mú gbó àbákan ní wọ́n ń bá mi sọ̀rọ̀ wọ́n gbọ́ ọkọlọ́run mọ́ ni a stood down <laughs> pé onígbàjúmọ́ sọ wíwá ọlọ́wọ́dá àwọn Sudan wájú ọlọ́run tọ̀ oní Sudan yìí ẹ̀rẹ́ kí ẹ̀wọ̀n fi ṣàdúrà ọlọ́wọ́dá Sudan lóòótọ́ ọlọ́run lé àmọ́ yìí tí ó wò ní méjèèjì a máa ń táwa gbọ́dọ̀ sọ ni pé irun rẹ̀ náà kò fura irun náà tí ìdúró lódodo torí pé tó lù wá sọ ni pé inna salata tanha 'anil fahsha tírù yẹn bá dúró bó ti yẹ kó dúrọ̀ ní gbogbo mọ́ tọ́ inú wá lè wá dúró náà ọlọ́mọ bí sàdánwò fún yàn jẹ́rí tí ò jẹ́ kí pẹ́sẹ̀ yìí ṣóǹgì sí mi mo ní ẹnìkan tó kàn mí dáadáa tí ó pé irú hálà tán wà rè wọn à ní pẹ̀lú kọ́mọ́ kírun á wọn kírun fa àmọ́ igbó yìí o òun wà ní ọ̀hà sọ síkú kì í mutí kì í ṣe zìnà kì í jalè kì í mú nǹkan ní nǹkan mọ́ nǹkan àmọ́ mo ń kírun o kì í ṣe alùsùnà ọkọ máa ní àtàwọn alùsùnà tẹ̀ mọ́ mu gbó kì í ṣe alùsùnà o àmọ́ wọ́n yẹ jẹ́ mùsùlùmí yá ọmọ mu àtàwọn yìí ṣùgbọ́n àti wá ń bá wọn sọ àwọn náà tún wá sọ fún wa pé ẹ eh, ah, ó gbọ́ àwọn náà káwọn fílẹ̀ bọ̀ dáa ah, ó mọ̀ ń gbé àwọn bíi àyíṣe ah, máa gbé yín eh, mọ́tò fáìsì kò yí bọ́ lọ́wọ́ kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó dáhùn kó bá wa gbé kúrò fún wọn àyẹni bá ti bèrè ìbéèrè yìí náà ti bá ń bẹ lára tí wọn náà bá aṣáánu gbogbo wọn bẹ́ẹ̀ àmọ́ tí ẹni bíyàn bá ti kírun dáadáa inna salata tanha anil fahsha wa salli lahumma wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله àlàyé rẹ̀ tí àlìjẹ́nà yìí dáadọ́ tí ànábì ádámù wà ń jọ náà àlìjẹ́nà náà ni ọgbà náà ni ìgbádùn bẹ́ẹ̀ àmọ́ yàtọ̀ sí àlìjẹ́nà eléyìí tí àwọ̀ a sì máa bó ní tafsir uh, uh, alamatul Shawkani ní Fathul Qadir àwọn náà discuss ìtawí náà bẹ́ẹ̀ tí wọ́n sì kó àwọn ikhtilafatu àwọn onítafsir wa lórí ọ̀rọ̀ ìpè àwọn mí pé ṣùgbọ́n àwọn nǹkan mi ò padà débẹ̀ tí yóò yàtọ̀ sí ti ànábì ádámù lò níjọ náà àwọn méjì gbà pé àlùjọ́nà yóò òun kọ́ kódà nu tí wọ́n á gíù lé lórí ó ní pé ṣèbí ń jọ ìtọ́nù ti àwọn ọ̀tá Islam wọ́n ti báṣẹ́ burúkú jìnnà a máa dúpẹ́ pé àwọn àlùfáà náà ti báṣẹ́ lọ alhamdulillah wọ́n lọ wú ṣubú àkànnà wa pé ṣèbí inú alùkùránì ìtàlùkùránì sọ ni pé ìjọ tí wọ́n ti sọ fún ṣètọ́nù pé kó forí balẹ̀ tó bá ní fàṣájà dátí màlá ìkáṣù kulluhum ajma'un pé àfi ìbìlísù nìkan ni kò forí balẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ẹ̀yà ìjọ ọlọ́dẹ̀ sọ pé kó jáde kúrò nínú inú àlùjànnà lọ́tọ̀ ẹni tánà ló wá jáde kúrò nínú àlùjànnà bóò ló ṣe tún wá jẹ́ pòun ló tún wá tan Hawa ó jàmọ́ ògbọ́ ọ̀rọ̀ yóò tí yé báyìí ṣáwà pé ìjọ tí wọ́n dá Adam alayhi salam

Adam ọ́n jẹ́ gbogbo ogi àwọn níwà látẹ́kọ̀rọ̀ bá ìbò ni ṣèìtọ́nù tún wá gbà wọlé tó fi ń di pòun ló tún wá tán tẹ́lù alùkùránì ìṣọ́pòun ló tàn wọ́n ẹ̀ṣẹ̀ ohun tòzá ọlọ́wà nípa àzálàhùmọ̀ ṣèìtọ́n ánìyà ọlọ́n ṣèìtọ́nù gan ló padà àti tẹ́lọ́kàn mọ́ yà mí lẹ́nu sí èyí tẹ́kàn máa jáde wà kàn jáde from nowhere wà àwọn ọ̀tá máa sọ̀rọ̀ kalẹ̀ wọ́n náà mọ́ bá ń gbé káàkiri tẹ́rí gbogbo jésù padà wá tọ́wọ́ tẹ́rí nípa pariwo káàkiri yìí àwọn ọ̀tá náà ti jẹrẹ o gbogbo Bukhari wọ́n bú Bukhari wọ́n bú àbúrò rẹ rọ iṣẹ́ àwọn ọ̀tá ni o táwọn ilé kẹ́hìn gbé káàkiri pẹ̀lú àìmọ̀kan yìí àwọn ọ̀tá tó ń ṣiṣẹ́ Bukhari wọ́n ṣiṣẹ́ lórí alukur'an ẹjọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ládàlẹ̀ yìí kì ẹ dákun tọ́ bá jùlẹ̀ fún wa bóò láti fèsì rẹ̀ ẹni gbogbo àwọn olùdúwà kọ́rẹ́ lọ́wọ́ yìí pé èwo ni a rèé wàhálà àwọn ọ̀kan tí ó kan tí wá balẹ̀ fálùkù rámì tí wò takora wọn àwọn àlùfáà dé wọn ní kí ni wàhálà fẹ́ kóra yín sí ẹ ọlọ́run lè kúrò ní àlìjánná ẹ wá padà tàn wọ́n ó pọ́síbù àlìjánná ọgbà ní àlìjánná kí lápé ọgbà ní bó ṣe ń ṣe látẹ̀yìn fẹ́ǹsì àlìjánná náà kó sì máa ta àwa common sense náà yìí sọ fún wa ẹ dákun ẹni tí ń gbénu lẹ́kàn yẹn lè ṣàbójúmọ́ abẹ́ lè ṣàbójúmọ́ ó pọ́síbù àwọn àlùfáà máa wà láyé mo kàn rọra kàn bẹ́ẹ̀ jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀tá wa yìí wọ́n jókòó ti tírà wa wọ́n jókòó ti alukur'an wọ́n jẹ́ jókòó ti hadith anabi ṣebí ṣé táwa mùsùlùmí àtàwa fáwọn ọlọmọ kéwú irú tiwa báyìí ta níbi ẹ jẹ́ àmọ́ katira àwọn afáwa o wàláyé ọ ti parí iṣẹ́ sokodẹ ìrújú tọ́ta bá fẹ́ mú wá ọgọ́rú ẹ̀ àwọn kan ti mú wá tọ́jú tó bá ti wá ń gbé kan dé tọ́ ọ̀mọ́ tètè mọ́ ibi àwọn tó bá mọ́ ni o mọ́kàn wò pọ̀ máa ní dáùtù sí nǹkan kan tó bá ń lọ alukur'an àbí kankan tó bá lu súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kódà má bá béèrè lọ́wọ́ àfa àkàntọ́ ní trọ́ọ̀sì tí àfọ́ òwà rẹ̀ sí ìfọ̀ kó wá convincing wá àfa mi ìdúró ṣàlàyé rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àti ìlàlàyé tó yẹ kóró Islam wa perfect ìmọ̀ tó yẹ kóró la kàn bùkátà láti fi kọ́ńpa ẹ̀ wọ́n láwàá. ẹni ìbéèrè wípé ǹjẹ́ ó tọ́ nígbà tí a bá ṣe tábà parí alukoran àbí a ṣetán nílé kí ká máa ṣe wàlímọ̀ ṣé nǹkan tí ó tọ́ ni walimatul Qur'an ṣé ó tọ́ àbí kò tọ́ Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó fi ọdún méje kọ́ suratul Baqara ọdún yìí lápé tàbá ló fọdún méje kọ́ suratul Baqara mọ́ ṣe pé bí ó ti mọ̀ kálà ń yóò ọlọ́run jáwọn sàbí ànábì kú lórí báwọn adókọ́rọ́dọ̀ ọlọ́run àti ẹ̀wọ̀n sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ Umaru Umaru kú lórí ó sì mójútó níwọ̀n kódà òun àti kan nu níbọ̀ rẹ̀ níbi tán mójútó ọ̀rọ̀ ìmọ̀dé wọ́n máa ń jọ ọta nẹ́ẹ̀tì àti lọ sí wàásí ànábì bí Umar bá lọ wá àtìlẹ́ mi tó lọ jòkó ànábì lọ kẹ́kọ̀ọ́ tó bá dalẹ̀ níbọ̀ rẹ̀ tọ́jọ́ ń gbàdúgbò tó wà sọ nta kéré ni o ànábì bí báyìí kọ́ wa báyìí tó bá dọ̀la Umar ní òlọ́jà lọ rí ṣiṣẹ́ èyí ò ní òlọ sí kẹ́lẹ́mọ́bí tí wọ́n ka ẹ̀kọ́ dé àmọ́ ìtumọ̀ tábà wọ́ ọtọ́ bá ń kanu tíra wọ́n ní Umar lọ́dún méje ní kọ́ alukur'an ìyẹn ni pé kíkọ́ kùránì tí wọ́n jọ náà kìí ṣe irú tiwa yìí àwọn máa ń kọ ní kíkọ́ wọ́n gbà mọ̀ túmọ̀ tí kùránì wí wọ́n tún wá gbàgbọ́ yẹ kí ni àyà nì ń bo lànàbí wà tó ti sọ̀kalẹ̀ then èwo kí èé ṣe táyà fi sọ̀kalẹ̀ àwọn àsìbábù nùzúùlù wọ́n jà tún wá wo pé ní tí mo wá kọ́ yìí bò ní ìdìmọ̀ lò àwọn kan máa kọ́ láì nílò ìṣe ló fi fàá tó fi kọ́ tán lọ́dún méje níjó wa kọ́ bá kọ́rọ̀ àtọ́lọ́ tó yé tán tó gbàgbọ́ yìí bá kọ́rọ̀ dáadáa wọ́n ló sì gbódìdì rànkúnmí ó sì pa ó sì wà límọ̀ rẹ̀ ó fi fáwọn èèyàn ní oúnjẹ yìí ò ní àwọn àlùfáà wa tí wọ́n gbà wọlé kí gbà fáà ló gbà wọlé o àwọn tí wọ́n gbà wọlé nínú àwọn àfáà èyí ò náà rí pé a tó bá rí báyìí kò sí láì fi ká sí wàlímọ̀ Qur'an àmọ́ aburú wà wàlímọ̀ Qur'an tí a mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé

pàmòwádé wa a ah, ọ̀rẹ́ ẹgbẹ́ kura ni wa ó yá ká pọ́nmọ́ ti ń wọlé nu tí wọ́n lọ sí wàlímọ̀ ní ìdẹ́ sẹ́lẹ̀ ọ̀kan tẹ́jú pẹ̀lú wàlímọ̀ ẹ̀yin ni tínú yín bá dùn fọmọ yín kéwú lẹ́ẹ̀dù pẹ́ fọlọ́hún ẹ̀yin lẹ́ẹ̀ sí wàlímọ̀ rẹ̀ fún ara yín but ìsí àwọn àfáà ti sọ́ di ọ̀nà tí wọ́n fi ń wá owó so tọ́ bá ti wá bẹ́ẹ̀ ṣe pé òkè kálápá náà bá lọ lo fíkì pé à ah, èmi àfáà tí mo kọ́ mọ́ èmi náà fẹ́ dúpẹ́ fọlọ́hún pé mo kọ́ mọ́ ìyànjú sẹ́yìn pé àwọn dáhùn kùtùnù ya èmi náà ti ẹ̀sà sí yọrí lórí ìwọ lọ náwó rẹ̀ nù pẹ̀lú àwọn ọlọ́bẹ́ dúpẹ́ fún ọlọ́bẹ́ dúpẹ́ fọ́lọ́ fúnra àwọn àyàmọ́sí lè kí wá ń bá pa ìjọ́ dáwọn ọmọ bá parí tíra kan ìdábùta ilé yá ẹlọ́ra family biscuit wà á sì rámi náà á sì jọmọ jẹ́ mẹ́ náà èmi mo fẹ́ dúpẹ́ fọ́lọ́ pé mo kọ yí kìtàbùta yìí nìyẹn jú ní ìnáwó àpò mi òlímọ̀ náà nù àmọ́ àwọn àlùfáà wa ìgbà tá àti dáadáa fún wọn ló fà á ẹ̀kọ́ ni wá òṣòwò lè òṣòwò kan ẹ̀kọ́ mọ́sálásí àwọn ẹlẹ́bí jẹ́ ìmọ̀ọ́mù òṣòwò oṣù àánà bá gbogbo ọmọ bá gbọ́gbọ́n kúkú ìyá rẹ̀ náà yóò ṣe kíni ó bá dijọ́ òlímọ̀ wọn ó gba kìsàkìsà owó níjọ kí lórúkọ ẹ̀ mọ́lúdì wọ́n kàn kọ àdìsí tí ò ní ju pépà pépà báyìí láti mọ́ ń kọ́ dọ́rọ̀ lọ àwọn akọ̀yìn ọwọ́ kó lè lè akọ́ ọmọ nígbà tó jagun ni qala rasulullah ìrọmọ àwọn ọmọ mi lọ́gbẹ̀gbẹ̀ qala rasulullah kó lè lè hákọ́ ọlọ́rùkọ ìyá rẹ̀ wà bí ó wá bàbá rẹ̀ wà bí ó wá o bàbá ń bẹ níjòkó kí wọ́n dìde káwà náwó bàbá ń bẹ níjòkó kí wọ́n dìde ọ̀rẹ́ bàbá rẹ̀ wà bí ó wá ọ̀rẹ́ bàbá rẹ̀ gómìnà ń bẹ <laughs> alákùnlé hàn kí lábẹ́ mú jáde ní pé kọ́lọ̀ kó sáà níwá kó síjọ àrùn gbogbo wa àwàlímọ̀ àwọn àlùfáà wa tán sọ́dí tán sọ́dí yìí ìwé ilé ìkọ́ni tó ń bẹ ní pìlẹ̀ tàbá ń kàánú tí làpá àfà kan ní a mọ̀ sí wàlímọ̀ má ṣe bírú yìí táwọn ilé ìlú bẹ̀m̀bẹ́ káàkiri ilé o wàlímọ̀ yìí ń lè pa dúpẹ́ fọ́lọ́n pa parí alukur'an àti fáwọn ni pé ìṣìlá tó lórí ọ̀rọ̀ jáàlù wọn nìsa ń dọkùnrin àti mo fẹ́ sọ mo fẹ́ ọlọ́run bá búra mo ti rí àfáà tí ó ń ó sì dé ojú agbo ìyá obìnrin olóbì báyìí ó sì lọ́bẹ̀ ó sì kí sí ẹ̀lẹ́gbẹ̀ báyìí wàláhì láàrin láwọn tí mo mọ̀ ní mo máa fáwọn mo sì mọ tó ṣe kí náà mo mọ̀ pé kì í ṣe ìyàwó mo sọ pé wòye iṣẹ́ lẹ́tọ̀ọ́ ara wọn but àwọn tí nìyẹn ti dàbí pé inú táwọn normal people lè ṣe fúnra wọn àwọn náà ṣe fúnra wọn so àsìkò lóòtú tó wọ̀ tún ní dìde wọ́n wà nílà lórí wọ́n nítorí táwọn bá ní káwọn èèyàn lọ lè kírun <laughs> wọ́n ní padà wá

jesus christ ẹni ní mo rí àdánwò lẹ́ẹ̀mẹ́ta